TV ojú wa tó lé ojú wa tó kó. Chief Yomi Aliu náà ti sọ̀rọ̀ o ẹgbọ́n tí bàbá Yomi Aliu sọ bàbá Yomi Aliu sọ̀rọ̀ wọ́n ní lóòótọ́ ní ìjọba orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ ni wọ́n ti fi olóyè Sunday Igboho lẹ̀ wọ́n ní wọ́n ti fi ilẹ̀. ṣùgbọ́n fífi ilẹ̀ tí wọ́n fi olóyè Sunday Igboho lẹ̀ ó láwọn nǹkan kan tó rọ̀ mọ́ wọ́n ní àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ó so mọ́ kó tó di wípé wọ́n fi olóyè Sunday Igboho lẹ̀ ó ní ṣùgbọ́n àwọn èèyàn kan wà tó yẹ pé tá a bá ń sọ̀rọ̀ nípa bó ṣe fi olóyè Sunday Igboho lẹ̀ ẹ̀ tá a gbọ́dọ̀ má mọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn ó ní ẹni àkọ́kọ́ tá a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa ó ní ẹ wo bàbá Bánjí Akíntóyè ẹ pòfẹ́sọ̀ ni ó ní ẹjẹ́ máa dúpẹ́ lọ́wọ́ bàbá dáadáa ó ní bàbá dáadáa ni bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ó ní tá a bá tún wá tọ̀ ó ní bàbá gbìyànjú kó tó di wípé àwọn lè rí olóyè Sunday Ìgbòho gbà á lẹ̀ ó wá sọ wípé n tó wá rọ̀ mọ́ bá ṣe fi olóyè Sunday Ìgbòho lẹ̀ ni wípé fífi ilẹ̀ tán fi olóyè Sunday Ìgbòho lẹ̀ ó ní wọn ò fi ilẹ̀ wípé kó kúrò ní orílẹ̀-èdè Kotonu o ó ní fífi ilẹ̀ tán fi ilẹ̀ ni wípé wọ́n yọ̀ǹda ẹ̀ wípé kó lọ bá àwọn dókítà rẹ̀ tí ó mọ̀ fún ní ètò ìlera tó pé lórílẹ̀-èdè Kotonu ni wọ́n ní wípé fífi ilẹ̀ yìí wọn ò tí ì sọ pé kó máa lọ lé o ó ní arrangement tí àwọn ṣe pẹ̀lú bàbá ìyẹn professor Bánjí Akíntóyè àti professor Wọlé Ṣóyínká òun ni wípé àti àwọn àgbààgbà kan tí wọn ò fi àwọn tí ó tó yẹ pé wọ́n ń ṣùgbà àwọn lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ òun ni wípé kí olóyè Sunday Ìgbòho kó lè ní orí ọ̀fẹ́ láti gba àlàáfíà tó tó láti gba ètò ìlera tó nítumọ̀ ó ní ìdí nìyí tí gbogbo àwọn fi come together wípé kí ìjọba orílẹ̀-èdè bẹ̀nẹ̀ pé kí wọ́n fi Sunday Igboho lẹ̀ ó ní bọ́sù wá fi bàbá lẹ̀ ó ní kò tí ì lórí ọ̀fẹ́ láti jáde kúò ẹ̀yìn ní orílẹ̀-èdè bẹ̀nẹ̀ o wọ́n ní bàbá ò tí ì lórí ọ̀fẹ́ láti jáde kúò lórílẹ̀-èdè bẹ̀nẹ̀ wọ́n ní ṣùgbọ́n bí tọ́lọ́ ń bá dé yìí àwọn mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọ̀sán ó padà so dídùn ní finally ó ní lóòótọ́ wọ́n ti folóyè Sunday Igboho lẹ̀ ó ní ṣùgbọ́n sí ilé ìlẹ́ sí hospital tí wọ́n ti mọ̀ take care wọn tí wọ́n ti mọ̀ tọ́jú wọn òun ni bí wọ́n ṣe yọ̀ǹda sílẹ̀ ohun tí bàbá Yọ̀mí Aliu tí wọ́n sọnù.